àìsí déédéé lára àwọn àfa òun ni wàhálà tá a kò lónìí. kódà àwọn kéwù tá a jẹ yìí náà a ṣe ní níbẹ̀ à ń ṣe zulumu torí pé àyàádùlù dídú wu àzulumu tá a bá tọ̀ nípa àádùlù fáhàrù à á sì tún máa rántí zulumu nígbà tí àwọn àfa bá ṣe déédéé pẹ̀lú kéwù tá a jẹ kò ní sí wàhálà. àfọ̀nlọ́gà ni ọ kí ló wá bí ọ̀rọ̀ fíkì àìṣedéédé Umar bin Khattab ó ṣe kútùbà kan jọ kan. Khataba Umar bin Khattab bin-nas bil-jabiya. lópin ìgbà tí a bá tẹ̀lé ọ̀rọ̀ Umar bin Khattab ẹ̀ rí i pé gbogbo ọ̀rọ̀ tí a ń dá sí ti ń dá wàhálà lẹ̀ ẹ̀ rí pé kò ní ṣẹlẹ̀ mọ́. wa ya ayyuhan nas. Umar ní ẹ̀yin àfáàsì ayọ̀ nasu. ẹ̀yin àlẹ yorùbá ẹ̀rọ pápá àlẹ yorùbá nìkan ní bẹ láyé. man arada yasi ala anil kuro aa. àbújá kí ló lè mi kó gbé mọ́síálà kan bá mi kí n sọ pé ah mọ́síálà tó o gbé wáyé nígbà mi ò ka lọ́lẹ̀ bá àná sí yóò yọjú man arada yasi ala anil kuro aa. ìgbẹ́ kúrò lọ́dọ̀ mi tí n sì fẹ́ ló dáa. ibrahim alukur'an. fàlíyàtì ubayya bùnà káàbù. ó ní ọlọ́ba àwùjọ yòókùrù káàbù yóò yọjú wà á ní aráàdà yẹsẹ̀ àlàní fara ìdí. tó bá jásí ní ọ̀rọ̀ bá ti pín ogún ìlímùlì fara ìdí ilẹ̀ bá fẹ́ mọ̀. fàlíyàtì zayd abunatabi. ẹ lọ bá zayd bùnú sábì. bá lè yọ ìyànjú ẹ̀. wọ́n máa ní aráàdà yẹsì aláàní lè máa lì. àmọ́ tó bá yẹ sí pé owó lẹ fẹ́ owó lẹ ní. fàlìyà ti ní. kúbárù ni èmi ní kẹ́ ẹ wá bá. fàlìyà ti ní. ẹ wo kúbárù ó yanjú ẹ̀. tẹ́ ẹ bá wọ́n mọ̀ nípa àlùkùránì ẹ bá lámọ̀ yín. kí ló dé táwọn àfáà sínú òun sọ bẹ́ẹ̀ pé mọ́síálà yìí mọ́síálà àwọn tí wọ́n bá mọ tàríkù ni ẹ lọ lè gbé e báwọn gbogbo kankan lọ bẹ ń dá àwọn mi fẹ́ràn wàhálà ó wàá pè mí onímọ̀jẹ̀sí ẹ̀ dá sí sí lọ ní dandan ní kí n dá sí. Uh-uh. ni ẹ sọ sí alábòsí ní ẹ máa ma ẹ sọ̀rọ̀ àwọn tí wọ́n ń dá wàhálà lẹ́nu ìwọ́n mọ̀ bóyá tí wọ́n ń fà sóyè onímọ̀jẹ̀sí àbí òye gbogbo àwọn àtúntò wọn gbàgbé gbogbo nǹkan ni mo fẹ́ máa dá gbogbo àbùkù ni wọ́n máa kàn. Allah ọlọ́ba ìmáàmù máàlìkì. sàálà rọ́júlù ni ìmáàmù máàlìkì à ń ṣe ìmúta ẹlẹ́kìn bilbasmẹ́lá. wọ́n bi ìmáàmù máàlìkì nípa kọ̀dí abísmìlá rahmani rahim. fa àhálà àlẹ́lí ìmáàmù náà fi rín. wà á kọ́ọ́lá. ni wọ́n sọ ibẹ̀. sàlú àǹkùlì ìlìmí àhàlẹ́wò. sàlú àǹkùlì ìlìmí àhàlẹ́wò. سلوا أهل اللغة عما يتعلق باللغة سلوا عن كل علم ناله سلوا عن الحديث عند المهندسين سلوا عن كل علم أهله سلوا عن الفقه عند الفقهاء سلوا عن كل علم أهله ونافع إمام الناس بالكرام ẹ̀gbọ́n tí Maulana Sheikh Adam sọnù àdínù nàfíà bàbá ni kúlù sídá àti. kúlù sídá àti. láyà tàdá kàlù fi à ilẹ̀ ìmúta ká sísun. gbogbo iṣẹ́ ọwọ́ ló tún ní àwọn tí wọ́n specialize lé lórí. amẹ́lì ìsìlámù. àwọn mẹkáníìkì kan bẹ bẹ́ẹ̀sì nìkan lòun máa ń ṣe. bẹ́ẹ̀ bá gbé ọkọ̀ mi lọ yóò lówó èyí tó ṣe kì í ṣe ìsìlámù ò rí bẹ́ẹ̀ lónìí o lè sílámù. àwọn kan ní púpọ̀ áwù tàkà sísù wọn ni ẹ. àwọn kan ní bọ̀fọ́ dísù tàkà sísù wọn ni ẹ. báàbá máa fún báàbá máa ṣe oníkówá lọ́tọ̀ọ̀tọ̀ àmọ̀ ìjà ni. gbogbo fatiwa kọ́ ló mọ̀ dá. alimuftuna muftuna àwọn onífatiwa yòó ni wọ́n dá bìtì náà lẹ̀. afáwá ní azaz zamani. azaz zamani fẹ́ sọ̀kalẹ̀. alikulu fi àdá zamani mudarisu. kò sọ ma kéwú mọ́ lónìí oníkálukú ti dà fa ọmọ kéwú náà ní sọ fún ọmọ kéwú lòun yóò láà fa lòun dẹ. alikulu fi àdá zamani mudarisu. Wali wọ́n lè kú lù sí dada tọ́bí mọ́. oníkálukú náà ló ń kílèmù kó òun lè tọ́jú yàn ó kọ́ṣẹ́ bá wọ́n ní ọ̀rọ̀ ẹ̀sìn kọjá amúkà àdìsí ẹnu tíra ṣé mọ̀hádìsù ni ọ. ọ̀rọ̀ sí ẹnu ẹnìkan èèyàn méjì ká sì mú kókó bẹ̀ irọ́ eléyìí ọ̀ jáde ní mọ́ṣíríkù ẹnìkan ó gba mọ́gíríkù jáde àwọn kan wà láti sánmà àwọn kan jáde lu sàárè gbogbo wọn náà fẹ́ ṣe fatiwa. láòkùlù náà àlìmọ̀lẹ̀ òdòdàlẹ̀ àkìlì. èmi ni mo fẹ́ sọ̀kalẹ̀ sí nìyẹn. láòkùlù náà. àlìmọ̀lẹ̀ òdòdàlẹ̀. tó ti mọ. alimali odu dalẹ̀ agili. òun náà ní kọ́ ọgbà yìí pé ibi tí mo gbọ́ ni mo dúró sí. máa àgbà fi ń ẹ kò bí àbá wa àjọ sí ti di abímọ ẹlẹ́lẹ́. táyì ló wà kí lọ́kùnrin náà alimali odu dalẹ̀ agili. àgàlífà lọ́kùnrin náà. alimali odu dalẹ̀ agili. gbogbo wa bá dúró láyé ara wa fìlà jáìlò àgbàrú. gbogbo ariwo tá a fà yóò rí ibo tí lọ yìí. àrùkọ́ ìdọ̀kẹ́ fásitì àlú. aláàbíkiri egun tó ń látàlámú. àbẹ̀lò ara ẹ̀ oníkálukú ti di hàlù díkì. mélòó mélòó àfà tí ọ̀rọ̀ dà mí lọ́wọ́ ọ̀rọ̀ tó wá dà mí lọ́wọ́ yìí kàkà kúlọ̀ ní bá àwọn àlù àwọn àdúrà gbọ́ gbogbo fọyín àfáàgbà ni wàá àtúgbọ̀dọ̀ gbé kan lè bẹ́ẹ̀ nìkan mọ́. fàṣẹ́lù alábìkiri gbogbo látàlámọ́. torí kí n sọ fèrè lẹ̀ àtìláyé nígbà táwọn yẹn ìrújú pọ̀ bẹ́ẹ̀ ẹ fún yín lápèjúwe kan àbó onímọ̀ kọ́mọ̀ nímọ̀ kọ́mọ̀ fifteen ó gbé ìdájọ́ mírasù káàkiri gbogbo ọ̀dọ̀ àfà tó gbé ya wọ́n ti dànù pé ipá àwọn òka àti pé bò ni ó ti rí bẹ̀. kí ló wà nínú ìdájọ́ náà ń sọ yí pé bàbá kan kú nígbà tí bàbá yìí kú ó fi ìyàwó lẹ̀ ìyàwó yìí náà sì ní àbúrò tó náà wá láti ilé wọn bàbá yìí náà ní àbúrò ṣé mọ̀ pé táwọn àwọn ìgbà tí wọ́n pín ogún wọ́n fún ìyàwó bàbá tó kú ní ogún wọ́n tún wá fún àbúrò ìyàwó yẹn lógún wọn fún àbúrò ọkọ ní kankan tí wọ́n náà máa gbọ́ wàá wò pé ah, àbúrò ìyàwó báwo ló ṣe lè ní ẹ̀tọ́ sí ogún tí àbúrò ọkọ ò wá nílé ogún tí wọ́n bá rí nígbà tí èyí ṣe tàkásùsù rẹ nígbà tó o mọ ẹni mo lè fara yìí nígbà tí mírasù yìí ó sọ pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀ bí yẹn bá dá bẹ́ẹ̀ yọ wọlé ìwọ sì lọ dáadáa kú dàtọ́ padà wọlé pẹ̀lú ìdájọ́ rẹ̀. àwọn ìwà ni bẹ́ẹ̀ ni àwọn ẹni bẹ́ẹ̀ ni tó lè ṣẹlẹ̀ tí ó fi rí ni ó ní ṣe orí arákùnrin tó kú yìí tó fi ìyàwó kan lẹ̀ tó tún wá ní àbúrò ìyàwó táwọn mú àbúrò ìyàwó lógún tí wọn fún ìyàwó lógún ní tó lè ṣẹlẹ̀ ni ìyàwó tó fi ilẹ̀ yìí ó ti bí ọmọbìnrin kan síbi kan ọmọbìnrin tó bí síbi kan yìí eh, sorry ìyàwó tó kù yìí ó ní ìyá tó bí ìyá tó wá bì í ẹni tí ń jẹ́ ọkọ tó kú òun náà ní ọmọ ọkùnrin kan ọmọ ọkùnrin tó ní yìí ó wá fi ìyá ìyàwó tó bá tọ parí lọ ó rí pé kò sí tó burú bẹ́ẹ̀ kó lè máa yí ọ mo ti bí ọmọ ọkùnrin nǹkan tó ti dàgbà mo wá fẹ́ ìyàwó ìyàwó tí mo wá fẹ́ yìí náà wá níyà ìyá yìí náà sì ti ìdárúgbó lọ títí ọmọ ọkùnrin mi tí mo ti bí tó ti dàgbà kì í ṣe ìyàwó tí mo fẹ́ yìí ló fún mi ó lè fẹ́ ìyá ìyàwó mi bẹ́ẹ̀ ra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà tí ọmọ ọkùnrin yìí tó fẹ́ ìyá ìyàwó ìyá ìyàwó wá lóyún fún ọmọkùnrin yìí nígbà tó ọmọkùnrin yóò bímọ òun náà bí ọkùnrin dákúnjẹ́ bí ọkùnrin tí wọ́n bí yìí bóò ni ó ti jẹ́ sí ìyàwó tèmi bóò ni ó ti jẹ́ sí ìyá ìyàwó ṣùgbọ́n yìí pé àbúrò ìyàwó náà yóò máa jẹ́ torí ìyá kan náà lójọ ṣàlàyé ọ̀rọ̀ yóò yí ọ dáadáa nígbà tọmọkùnrin yìí wá kú ẹ mọ̀ káàbùrù ọkọ wà wọ́n fẹ́ pín ogún wọ́n wá fẹ́ pín ogún ọkùnrin yìí bẹ́ẹ̀ sì ni ọmọ ọmọ ó lẹ́tọ̀ọ́ sí ogún ju àbúrò yẹn lọ tí bá bí ọmọ nísìsiyìí tí ọmọ mi wá bímọ ọmọ mi tí mo bí yẹn tá a bá ti rí yóò máa jẹ́ hájíbù fún àbúrò mi àbúrò mi ó máa ní sùúrù kí wọ́n bí ogún àwọn tí wọ́n bí wa ní kẹ́sọ́gùn tèmi ní ọmọ ìjà bàbá ti wá kọ́là àdájú bàbá sì zọ́ tí ẹnìkan bá mú mọ́síálà kan wá tó gbé fatiwa kan wá tó o bá kọ́kọ́ gbọ́ pé a lè ṣe ìṣe báyìí mọ́sálẹ̀ sọ pé a lè ṣe é ó kọ́kọ́ ṣèwádìí lọ pé tó sọ yẹn sórí bẹ̀ lóòótọ́ àmọ́ kí ni ìṣòro wa ìṣòro àwọn àfáà lónìí eight hundred dájọ́ bẹ́ẹ̀ nìkan bá jáde tó bá ní ìdájọ́ báyìí bó ti rí ó lè tako etí kèé ṣe ká di ajújà kọ èébú kọ́ ló kù tí ò yé méjìlélẹ́ni tí ń sọ̀rọ̀ ó lè mọ tó ń sọ ó kàn fẹ́ wo làákàyàwó yẹn pé bò ni wọ́n ti dà tó wáyé kó fẹ́ wo làákàyàwó wò náà ni ẹ jẹ́ ká fi làákàyè hàn ẹlòmíín lè sọ̀rọ̀ kó já sí pé rájúlù làyé nìyí wà làyé nìyí ánàbù làyé nìyí kò mọ tí ń sọ ó rò pé òun máa tí òjò wa mọ̀ yẹn ẹ jẹ́ ká jáde sí i ká fi yé e pé ìsọkúsọ ló ń sọ bọ́rọ̀ sí yìí nìyí. ìdí wọn ń pè ní déédéé nìyẹn o. jíjá sí pé déédéé kò síbi tá a ti lè ṣe é kò síbi tí ò ti lè jáde àbáwọ̀ wọn ni wọ́n ṣe déédéé àwọn èèyàn ni wọ́n ṣe déédéé kìí ṣe èrò. bí ìjọba ti wá wọ́n ìdí wọn ń pè ní déédéé náà hàn.